ìṣẹ̀ṣe làgbà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá mo fẹ́ pè é sí àfiyèsí ńlá kan tí ẹ ò kíyèsí nígbà tá a bá rè ṣàṣẹnú ayé kò sí ogun tó lè jà láyé láìsí ẹbọ láìsí tutù ogun yẹn ò lè ṣẹ how ẹ jẹ́ ká bíbélì yìí Revelation chapter twelve verse seven ká wá sísàlẹ̀ ẹ gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí tẹ́jọ́ ọmọ yorùbá ẹ̀ láì tí yín kẹ́ gbọ́ láìsí ẹbọ láìsí ètùtù bó bá wọn ẹ kó gbàdúrà kó kò sí ogun tó lè ṣẹ láìsí ẹbọ láìsí ètùtù how báwọn ṣe mọ̀ Revelation chapter twelve verse seven ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ sọ ogun sì bẹ́ ní ọ̀run Michael àtàwọn áńgẹ́lì rẹ̀ sì bá Dánkólì náà jagun Dánkólì sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀ verse eight wọn kò sì lè ṣẹ́gun bẹ́ẹ̀ ni a kò sì rí ipò wọn mọ́ ní ọ̀run verse nine a sì lé Dragoni náà jáde ejò láéláé ni tí a ń pè ní èsùn àti sátani títan gbogbo ayé jẹ a sì lé ejò sí ilẹ̀ ayé a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú rẹ̀ wọ́n sì gbọ́ ohùn rárá ní ọ̀run wípé nígbà yìí ni ìgbàlà àti agbára àti ìjọba wa àti ọlá ti Kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tí ó fi wá sùn níwájú ọlọ́run wa lọ́sàn-án àti lóru ibi tí mo lọ lélẹ̀ verse eleven wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà so láìsí ẹbọ láìsí ètùtù definitely ọlọ́run ò ní agbára láti lé èṣù jáde kó lọ́rùn láì fi jésù rúbọ so ẹ̀yin olùgbà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ yorùbá torí ẹ pé ni mò ń bá wí kì í ṣe ẹ̀yin tó ti fi ẹ̀sìn brainwash gbogbo ogun tó bá mọ̀ pé òun fèsì láyé o gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ láìsí ẹbọ láìsí ètùtù ogun ayé ẹ̀ ò lè ṣẹ according to the bible because nígbà tí wọ́n fi jésù ṣe ètùtù òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lè lé èsùn jáde kó ọlọ́run definitely ká ní pé jésù kò wá kú nínú ayé agbára ọlọ́run ò lè ká èsùn <laughs> do you see the logic so fúnra ẹ lọ kà revelation chapter twelve verse seven to eleven ló sọ bẹ́ẹ̀ so ẹ̀yin ọmọ yorùbá àtàtà ẹ má fi ìṣẹ̀ṣe ṣeré ìṣẹ̀ṣe òun ni àgbà ibi tó bá ti yẹ kó rúbọ rúbọ ibi tó bá ti yẹ kó ṣe tutù kó ṣe tutù ètùtù àti ẹbọ òun ni kókó fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé ẹ nígbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí wọ́n ti fi ẹ̀sìn ba orí ẹ̀ jẹ́ fóònù nọ́mbà ìjọmọ ló wà bí lélẹ́yìí o àwọn kan máa sọ pé mo fẹ́ ṣèpolówó ọjà káyé má lo ọpọlọ yín mọ́ gbà fóònù nọ́mbà àwọn Jọmọlúwàbí rèé pẹ̀lú whatsapp nọ́mbà wọn whatsapp nọ́mbà wọn lélẹ́yìí o oh nine one one eight seven three nine eight seven eight o oh nine one one eight seven three nine eight seven three so fóònù nọ́mbà àwọn Jọmọlúwàbí nìyẹn gbogbo ìjọ gbogbo ẹ̀yin ènìyàn lọ sí òòlù bíbélì ẹ̀ kékeré sí i wípé wàá bèrè lọ ara yín pé definitely so definitely ká ní pé wọn ò pa jésù ká ní pé jésù ò kú wọn ò lè borí èṣù ká ní pé jésù ò ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ wọn ò lè lé èṣù kó lọ́rùn tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ sí ìrọ̀lẹ́ iṣẹ́ ẹsẹ̀ làgbà erin wo yà àyàgbọ́ àyàtọ̀ àyàsóríire.